Whoa. How are you? Another day. Lẹ́yìn ọjọ́ bá ah, ah, ìdè mi sọ fẹ́ náà, àà látàárọ̀. Ọjọ́ ìbí, kò ní sábà. Sí iṣẹ́ pé ọ́fíìsì. And um, by the time tí màá fi ṣetán, traffic and all that, I'm so sorry. And I love you. Bye. Bye. Now, if I could wọlé ń sìn pé wàá máa I'll be here waiting for you. Hmm? bá ti wọ́n wọ́n tán, then we'll go out to go for dinner. Okay. ọmọlọ́jọ́ ìbí bàbá tó yó bàbá tó yó dòdòdòdò bàbá tẹ bàbá tẹ bàbá tẹ. lórí lórí ò bá mi sọ mo ti kọ What ohun tí mo láyè fún ẹ àti to tó láìkì mo ti kọ ìdòyìn sọlá mi fún mo ti kọ you mi dẹ́lẹ́ bá mi dẹ́lẹ́ gbogbo ẹ̀wọ̀n tiẹ̀ lẹ́. sorry. I'm sorry. Look at I don't want to do. I don't want to do. Ah, bóyá ijó 你发，你发。wá tó ṣílẹ̀kùn lélẹ̀. ọ̀rọ̀ ṣe nǹkan kíchìn. kò ṣe nǹkan kíchìn ló wá ṣílẹ̀kùn lélẹ̀ fún. kí ni nǹkan tó ń ṣe lọ́wọ́. ọ̀hún àgbèjì kíchìn. torí ẹ̀ ló jẹ́ kó ṣí gbogbo yàrá mi sílẹ̀ àgbẹ̀. ẹni òye ń kẹ̀kọ́ mi lọ́pàá gbogbo ìdúrà. ọ̀nà ọ̀nà àwọn jẹ́ kí òògùn máa dáná nítorí tí wàá ní. ọ̀nà ló ti ń bọ̀. kí ni nǹkan tó ń ṣe lọ́wọ́ 有量化 kí ló dé tó jẹ́ pé mo fi ìgbà kan tó mi kí ló dé tó jẹ́ pé every time tí màá ti ń gbìyànjú àti mú mi ṣùgbọ́n wàá sọ mi up to the wedding. wọn náà bó ṣe ń dẹ́kun mi. to go and stab him. I don't want your own friend of me. For the woman, ṣe mọ̀ pé àlàbọ̀n ọ̀rọ̀ ti wá ń di ìgbà tẹ́lẹ̀ inú nìkan tó ń ṣe òye fún ti gbé dẹ́ta I'm very sorry for my son international. tí mo gbìyànjú àti mú mi dùn tó mú mi bàjẹ́. tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ kó máa fi wọ́n ti ṣe ẹ̀ tó bá kó máa fi fi àjẹ́ kó máa wọlé kó káàkiri ogun. bẹ́ẹ̀ kí nǹkan ó ti ní ìdáríjì nígbà yẹn. Each and every time, Tabata Bell, Tabata Sophie, I bless him as well kó tó sùn kọ́ ní solution torí ẹkún sísun nǹkan ni pé o feel guilty or feel sorry about something pípọ̀ ní oṣù kì í ṣe àṣà àti ṣe lásán ní ṣe wà. Oh, I know. It's your fault. It's my fault. It's my fault when mo ní káwọn ọ̀rẹ́ mi organize surprise birthday party for. mi. It's my fault when we invite our stars. mi láti celebrate It's my fault pé mo ra gift láti fún mi. Ebi ìyàwó mi birthday Yes, it's all my fault. Thank you for turning me to an opt of really comfortable everyone. Thank you so much. I will appreciate you. Shukran. <laughs> ọ̀rẹ́ mi love language love language ọmọ ìyá John, show me so many love language to sọ fún mi I'm talking to you guy. Ṣé o rí ní máa sọ pé onítọ̀hún ọ̀rọ̀ ju ti ọ̀rọ̀ ó yẹ kí wọ́n understand nǹkan tí mo ṣe lánàá mo ṣe láti kọ́ bàbá ṣé ló wà tí ìyá ọdún lánàá kò ṣe máa wọ ìmọ̀ràn pa ó ti di bárakú. I I wasn't surprised. Ó ti ń ṣe fún mi láìmọ̀ ìgbàlódé. The only thing tó kàn jù mí díẹ̀ bitter within the room that I was I felt bad, I felt cold. I felt disappointed. Hey, all right. Tell me about the I felt bad as well. Because see, o bá tiẹ̀ lè appreciate pay. o fún ní hundred thousand naira bóyá o bí o at least so yẹ kó lè appreciate me. à gift ti ọkọ mi ẹni bí ọkọ mi tó fún mi ó yẹ kó lè appreciate bẹ́ẹ̀. Ìyẹn ti pọ̀ ju ṣorí kò fún ìyàwó mi ní hundred kò ní gbojú ẹ̀ báyìí kò sọ fẹ́ kí kí n appreciate it bóyá ó kéré o bóyá ó tóbi she has always been my friend ṣorí àwọn ìwà míì tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ tó dé pé ìwà tó lè mú kéèyàn lọ bí ó ṣì wà ẹ̀wọ́n ní oṣù wo ìwọ̀n mélòó ló fẹ́ fìdí wọn ó kálukú lórí ẹ̀kọ́ tó báyìí ká ní ìkànṣe pé bóyá lójú ẹ̀ lánàá tó bì mí ní máa bẹ̀ discuss ẹ̀ máa ní pé mo lé ẹni ẹ̀yà tó jẹ́ kòtò yìí lòdì èmi ti kàkọ́ àgbẹ̀ lónìí tí mo bá yẹ ó kálukú lórí ẹ̀kọ́ tó ń báyìí ìròyìn ní káàkiri but wàá pé ọkùnrin ni but it's just so painful kó dàbí pé àlàbọ̀ wọn kò tó wàá fi dé òun rárá. wẹ́ ọ̀rẹ́ kẹ́mi máa pààrọ̀ fún ẹ ṣé rí àwọn Yorùbá máa ń sọ àwọn òwe kọ̀ọ̀kan wọ́n ní ta lẹni tó kọ́ ẹ ní ọgbọ́n tí kò sọ fún ẹ pé kí o fi agọ̀ díẹ̀ kò wéré lẹ́nìyẹn o yes nǹkan tí mò ń try láti jẹ́ kó yé ẹ ni pé ojú tó bá máa bá ní kò ní máa ti àárọ̀ kó máa kó máa ṣe pin ọ̀wọ̀ rẹ bá then find solution to yourself ṣé dandan ni kò kò dúró tì ní. ojú pọ̀ kọ́ máa wò bẹ́ẹ̀ náà wá ah, gbàtọ́ obìnrin kọ́ńtà ṣe bóyá ń wọ̀ ẹ́ ah. um, má sọ yìí hmm? ti sọ bí sáà tabalẹ̀ lè dà á yọ̀nà tọ́mọ̀ dà á yọ̀nà òkúrò náà ọdún mẹ́rin náà fẹ́ ṣe ní kárí lọ. èmi ti yẹ love language. wọ̀rẹ́ fọlọ́ lábẹ́jì sí ogún ti ṣe é sí àti ẹ̀rọ máa rí kí ni mo gbọ́ yìí. obìnrin tí ẹ̀ ní. lẹ́nu ẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ló ń wọ̀ ọ̀dájú. ọ̀dájú kí ni nǹkan tí mo rò ẹ má ti jẹ́ kí n bá a ṣe ó gara níbẹ̀ bẹ̀yẹ̀ náà ló bọ́ mo ti gbọ́ ròyìn lẹ́kùnrẹ́rẹ́ wọ́n níbẹ̀ gbọ́ bu ó dùn mí tòun mi sí ṣá ẹ̀yìn mi ṣá ó bọ́ kí ló bọ́ mu bẹ̀ mọ́mọ́ àti náà mi. ní kíni. ara mi dé lẹ́nu ẹ̀ normal thing. just like that. wo wo mo dá lóhun sí ẹ. ẹ ṣáà láti kàrà mọ̀ ṣá kí ni nǹkan tó wà níbẹ̀. Hmm ẹ kí ló ṣe tó òní bí. ara mi dé ara mi dé ó hmm, tán. àgbà obìnrin sọ kò bọ́ kò bọ́ pẹ̀lú gbogbo gift wọn sọ pé òkò bí òsì ìṣojú aṣáàgbọ̀ olùkọ́ tó ṣe ẹ ọkọ ẹtí bí odidi mọ́tò ó e fún ẹ síbẹ̀síbẹ̀ common ground yìí kò ṣe ẹ o lè tún sọ jáde lẹ́nu kó tó wọ̀ wọ́ ọjọ́ òwe fi change ṣé olùwà ló máa sọ ọ́ ló máa sọ ọ́ di ilẹ̀ fún ọ ọjọ́ òwe fẹ́ bẹ́ẹ̀ sí ní appreciate àwọn bá ṣe fún un. ṣọlá jí o fagbọ́wà mo ti mọ̀ pé wọn náà ẹ jọ torí ọlọ́ọ̀ mo dé látàárọ̀ ẹ̀yin méjèèjì tí wàá ṣe tó ga fún yín kọ́mọ mi báyìí fi lọ rí. ẹ kàn bẹ̀rẹ̀ sí tẹ̀ ọ̀rùn tí ó bọ́ bọ́ bọ́ kí ló ń bọ́ bù ẹ̀wọ̀n ẹ̀wọ̀n àkọsílẹ̀ ṣe. ẹ bá fún ẹ náà ṣùgbọ́n appreciate. wọ́n àdá náà tí wọ́n fẹ́ jẹ́ ọlọ́run tó ti bọ̀ ọ́

oúnjẹ kọ tí ẹjọ́ kọ frank ó tiẹ̀ ọ́ọ̀gì ni kí ni kò tó ṣe ẹ́ lọ́wọ́ ṣé orí àlá àti ìwọ tí mo sẹ́ńtì mo sẹ́ni ló ṣe rárá owó owó tí rí. fẹ́ẹ̀ tún ní mímì ìtàn mo sẹ́ni kọ́ sí mi mo ṣe bí lè ló ń bọ̀. Ami, why are you not appreciating? Just give me one good reason to jẹ́ pé tí mo bá ṣe mọ̀ fún ẹ, o kì í appreciate it wọlé ó ṣe ti bíṣẹ́ dé mi ṣé wọn kò ti ṣe wàhálà mi látara jókòó kò jẹ. wọ́n ti dà bẹ́ẹ̀ kí ló dé tó tó fi àpèṣe ti kàn. ọ̀gá ti lọ bí àtijọ́ sọ̀nà òtún ìdájọ́ àti bẹ́ẹ̀ ló gbé e lọ́wọ́ owó. kí ló wà níbẹ̀ kò sí kankan bẹ̀. ó sẹ́yìn owó oṣù ṣé yẹn jẹ́ bàbá ṣé bí ìyàwó ẹ̀ ló jẹ́ tó bá ṣeré fún mi ní ṣó máa tún máa expect pé kí ẹ̀rọ máa sọ pé thank you ah, ah, ṣé ẹ wá important ni àbí kò jókòó kò jẹun. jókòó náà. tó bá ti jẹ pé torí pé mi kí abíṣẹ́ tó fẹ́ mọ̀ ó yá jókòó jẹun tó bá ti jẹun tó máa sọ. Thank you. sọ̀rọ̀ náà wọ́n lọ bá mi bó ṣe Okay, sí ìrìnàjò, ṣé mo sọ pé tó bá ti jẹun ká máa sọ̀rọ̀? Ókè, kí wọ́n yọ ìrìnàjò, mo ní surprise pàtó fún mi. Ìyá gẹ̀ẹ́sì. bẹ́ẹ̀ ṣáájú. ṣòro kò tó ju oúnjẹ òun wá jẹ náà sì dáhùn fún wa lápá yìí ṣọlá àwọn ọmọ tó ọ̀dọ́ yìí tí mo ni. kí ló dé kí ló tó yẹn. yes wàhálà mi ni mo ṣe sílífà ló ṣe tó pọ̀ jù bẹ́ẹ̀. gbàgbé nísìn òun ní ṣe kọ́kọ́ jẹ́gẹ́ Brother calls for celebration yes. what? dúpẹ́ lọ́wọ́ náà ni ó fún wa lóyún tó túmọ̀ sí pé ó ti fún wa lọ́wọ́ eventually i'm gonna be a father i'm gonna be a mother. ó ṣàmà ṣàkóso tó máa ń dùn yàrá. yes celebration what for pé mo lóyún ṣé ẹ jẹ́ bí bíi di téèyàn kò ní rí ni tó máa sọ yín pé torí pé mo lóyún ẹ ti máa máa ṣe celebration fún yẹn lọ. ṣé pé olóyún ni kò worth celebrating in or the fact that pé can't celebrate ẹ ní see síyàwó láti celebrate pé ọdún gbọ́ àdúrà wa. ẹ̀wọ̀n ló ń ìyẹn me. bàbá rẹ̀. Ah, ah, nǹkan tó tún ṣàbẹ̀. ṣé mi kọ́ ni o. wọ́n ló ní of course. èmi kò ní. lọ́dẹ̀ kó special kó wọ́n celebrate ọní ọkọ máa ń ṣe nǹkan tó máa ń bí mi nù. gbogbo nǹkan tí ò wà special wàá kàn máa gbé yẹn wàá máa gbé bàbàrà bàbàrà bàbàrà. Ah, ah. ṣé ẹ̀rọ lórí yẹn jẹ́ bíi fífi téèyàn kò ní rí i. fún kí ni. ọ̀sẹ̀ máa ń yọ ọkọ̀ ọkọ̀ wọn mú yàn kúrò lórí ọmọ sẹ́lẹ̀bẹ̀tì kó lọ tó wà fúláàgì àti pàṣẹ kó máa bí èèyàn. nineteen ẹ sọ pé ọmọ yóò sùn ó sún mi gan ni o àti mi ọ̀rọ̀ ọmọ yìí ti sú mi tó jẹ́ pé ó ti dé gbogbo gíga ọ̀nà fún mi báyìí wọ́n bímọ lè yọ bímọ ni kẹ́míkọ̀ ṣe pé bóyá bọ́dọ̀ ṣe jẹ́ màá ti bí mo ṣe ti bí màá ti gbé jùlù fẹ́yàn kọ́kọ́ máa bá mi máa tọ́ ó ti sú mi náà ọkọ ẹ̀ ló pè ló tún sọ pé báyìí kàṣà báyìí kàṣà ló tún ṣe mo bọ́ ṣe mo pé kò ní jẹ́mi nìkan ni mo máa gbọ́ sílẹ̀ yìí kẹ́yìn náà kẹwàá lórí ìdókò tó ní ìmọ̀ kan ti máa ṣe sí mọ́ o. bàbá kò ní sún ẹ lágbára mi ń bọ bàbá mi kí ló ṣẹlẹ̀. mo lè ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ kó ṣe nǹkan tó ṣẹlẹ̀ sí mi. ọkọ̀ jẹ́ káwọn wà wà tó wà lọ́wọ́ ẹ̀. tó mi ò torí mo ti di bíi pé mo wà fún níwà mo jọrẹ jọrẹ ṣùgbọ́n ilé ètò ìṣe pàbàǹbà ilé tó ṣe ṣe ó kà mí oríṣiríṣi ìwà ni Lámídé máa ń sìn kò sí nǹkan tí mo ṣe fún Lámídé tó ṣe kí lọ fi orí fún Lámídé kódà kò ní kí ẹni tó ṣe. àtẹ̀wájú yóò ṣe ọjọ́ bẹ́ẹ̀ ìmọ̀ àtàwọn ọ̀rẹ́ mi ìgbà ìfà ìfà ṣe surprise birthday mo lè gbá àwọn staff mi kọ̀ọ̀kan lọ́sẹ̀ ibi pàtí kékeré ìlàwà tí mo ti fún Alámídé ní ẹ̀bùn mọ́tò tuntun Alámídé gba kọ́kọ́rọ́ ọkọ̀ lọ́wọ́ mi fún mi injuno mi. irọ́ sọ pé lọ ṣé kò lè ṣe jù bẹ́ẹ̀ lọ ni. ó ṣáà lè parọ́ mọ́ ó lè ṣèmí mọ̀ kó lè ó lè mú mọ́tò yẹn tó bá yẹ pé kò lù dúró láyà ó lè gbé mọ́tò yẹn àti mi kó wà kó dẹ̀ lọ wá sódò ṣé kò lè ṣe jù bẹ́ẹ̀ lọ ni. àdàní pé sọ̀rọ̀ ni mò ń sọ ṣé bó níbi tí sùúrù máa ń dé àti ní kó ní sùúrù ti ní sùúrù ṣé nǹkan rẹ kọ́ ni pé kéèyàn ṣe bẹ́ẹ̀ dé kó dẹ̀ ní pé àyàwó ah, mi gbà o ìyá tó gbẹ ni òun ṣe ní ká o sùúrù tèmi gan kọ́nà kó ṣàánú ó ti fẹ́ dópin báyìí o. ó máa ń bẹ o ọlọ́run bọ̀ wà ní kò ní báyìí jẹ́. àmì o. ilé àtọ̀ ni òun wà ní dàrú. àmì. bọ́ màmá mi ṣé gbogbo ọ̀rọ̀ tó sọ sílẹ̀ ṣé o ti sọ fún dájú àti mọ́mi ṣe. ọmọ èmi ò kì í ṣe nǹkan máa ń rọjò ló kárí kan ṣe bí lè ṣe dẹ́gbọ̀n mi jẹ́ kẹ́ ẹ kẹ́ ẹ pa. <laughs> mo dúpẹ́ fọ́lẹ́ mi láì sí lẹ́yìn ṣó láì tẹ́ ẹ tí sọ fún wọn mo dúpẹ́ lọ́wọ́ yìí ọ̀rọ̀ ò máa ní dàrú kò tún kí bí òtútù tí èèyàn bá wá wo gbogbo àléébù ara ẹnìkejì èèyàn ìfẹ́ ò ní dúró déédéé torí ọlọ́run bàbá mi má wo gbogbo àléébù yẹn má wo àléébù yẹn rárá rárá kí ìfẹ́ yín kó lè dání ìjọ nítorí ọlọ́wọ́ ṣé ni kó bá fi yèdè nítorí ọlọ́ ṣé ni kó ṣàṣàánú mi èmi àtàntí mi àwọn ọmọ àṣemáadọ́dọ̀ ẹ̀ tí màá wá pàṣọ ṣé ní lẹ́yìn eléyìí tó ṣe yìí èmi kọ́ ọmọ ohun tí màá pàṣọ tí ò ní ṣe mí mọ́ jẹ jẹ jẹ jẹ dáná kò jẹun torí mo mọ̀ yìí pé kò ní gbogbo ní ìtòwọ̀ tí ẹni jẹ́ ọ̀ṣọ́ máa rìn máa dáná kò gbọ́dọ̀ jẹun. àjọ jẹ́ ìfẹ́ ò ní dúró déédéé torí ọlọ́run bàbá mi má wo gbogbo àlébù yẹn má wo àlébù yẹn rárá kí ìfẹ́ yín kó lè dálé ìjọ nítorí ọlọ́wọ́ ṣé ni kó bá fi yèdè nítorí ọlọ́ọ̀ ṣé ni kó ṣàṣàrùn ni èmi àtàntí mi àwọn ọmọ bá dọ́dọ̀ ẹ̀ tí màá wá bá sọ̀rọ̀ ṣorí lẹ́yìn eléyìí tó ṣe yìí èmi kọ́ mọ ohun tí màá bá sọ tí ò ní ṣe mí mu. Ah, gbogbo nǹkan tẹ̀ látàrí Ẹ làwọn mi kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ó lè ní. Ó ṣe máa ń ní ìlú fọ́nrín fara ilé rí bàjẹ́. Alájú ni ní àbáṣọ. Báwo ọ̀rọ̀? Nínú ọ̀rọ̀ ní jẹ́ fẹ̀sùn wálẹ̀. Ọ̀rọ̀ yà bí mi, kí ni nǹkan tí mo ṣe? Ọ̀rọ̀ àrùn nǹkan tó wù ká má bára wa ṣe. Ká má lè sọ tó yẹ. Bá ń bára wa rìn, ká lè bára wa sọ tó jẹ́ òtítọ́.

tí ò bá gbé e ádàkó gbé e síbí kí ló dé ṣé wọ́n nìkan ni. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ kí là ń ṣe tá a nílè bára wa sòótọ́ ọ̀rọ̀ àbí ọ̀rẹ́ ojú nìkan la fi máa bára wa ṣe ni tọrọ ọba ṣe ṣe abẹ takùnrin kálukú jókòó sílẹ̀. ó lè jù bẹ́ẹ̀ lọ. ọmọ ìyá mi èmi ò mọ pé ṣe mítì lórí ọ̀rọ̀ mi mo wá gbéra mi wá láti yé mo wá kí í gbogbo yín wá bẹ̀ tún sọ̀rọ̀. bí kò ì kí ló dé tí mo lè mojú tó tì dábì àwọn Yorùbá sọ wípé ẹni tá a bá ṣe tí ò bá dúró bí ìgbé ọlọ́ṣà kúrò lẹ́yìn ìwà ìbàjẹ́ ìwà ìmọ̀jú bá ìjọ nísìnyí kí ni nǹkan tó tún fẹ́ kọ́lọ́ ṣe fún ìjọba mi ṣe àbí kí ló fẹ́ kí ọmọkùnrin yìí kí ló fẹ́ kó ṣe òògùn tọkùnrin ṣe fọ́ bóyá ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ ò wá fi ọjọ́ ò fi. kò sí bọ́mọkùnrin ṣe lè fún mi ṣe fún ẹ bó ṣe lè fún àwọn ṣe fún ẹ tó ẹ ṣe thank you lásán kò ní jábọ́ lẹ́nu. ó wá wò títí kò sí nǹkan tó lè fi sí ọ lójú ìwà aláìmoore ṣá kí ló dé ṣé wà nìkan ṣé ni wọ́n ní tẹ́yìn bá ń dàgbà èèyàn máa ń yọ ògùn jáde wọ́n lè ní ẹni ṣe ni ṣé ni tó ṣe nǹkan fún ẹ lánàá tó rù kan lọ́wọ́ yìí ó máa expect kò tún ṣe fún ẹ lọ́jọ́ mi àmọ́ síbẹ̀síbẹ̀ ọmọkùnrin yìí ò wọ gbogbo wà burúkú ọwọ́ ẹ ó ń forí ṣe fún ẹ ó ń fọnù ṣe fún ẹ ó ń kẹ́ ẹ lójú ó ń kẹ́ ẹ nímú síbẹ̀síbẹ̀ ó wọ́n ó ń ṣe bó ṣe wù ú ẹ àti ẹ̀gbọ́n tàwọn ọ̀rẹ́ ó ti di bárakú àti ìmọ̀ tipẹ́tipẹ́ wíwé ẹ̀rọ dá wọ́n ṣe nǹkan fún ẹ o mọ thank you ṣe pé owó ní tọkọ tó fẹ́ sílé pẹ̀lú bọ́mọkùnrin ṣe ń ṣe fún ẹ tó tó ń fọmọ ṣe fún ẹ tó. Ah, ah, ah dáko tètè change àìjẹ́bẹ̀ kí ni lẹ́nu bá gbà ṣe wá sọ fún wa bí o ànáwó sọ ti wá fún ètò. mi ní ìkọ́ tí mo fẹ́ sọ ẹbí gbogbo yín kan ṣé bẹ́ẹ̀ tí mo gbéra ni wá kí. wọ́n ọmọ tó wà nílẹ̀ yóò ṣe ọ̀rẹ́ fún kò dẹ̀ sẹ́ni tó ṣe ní tìlú ọ̀rẹ́ gẹ́gẹ́ bó ti sọ ó mọ ìyá ara ọlọ́run má jẹ́ kó jẹ́ wípé ìwọ fún ara ẹ̀ báyìí ló máa fi owó ara ẹ̀ máa fi da ìwé bọ́ta yìí. ara mi dé torí gbogbo ẹkún tó ń sún yìí ìyẹn kọ́ ni solution á dà kó stop gbogbo wà burúkú tó ń bu o olójú fún ẹ kò mọ iye ojú tó ní àfi sí méjèèjì pa ẹni tó ní nǹkan kẹ̀lẹ̀ kò mọ iye nǹkan tó ní o àfi tí nǹkan yẹn bá bọ́ sọ̀rọ̀ ara mi kó o má dúpẹ́ kó o ṣe wàhálà kọ́lọ́n tó gbàdúrà ẹ̀ ọlọ́run tó bá gbàdúrà ẹ̀ ìwọ lè fà á. ara mo ṣe bá nítorí kan bá sùn àrùn ọ̀gbà ni ló ṣe dípò tó wà yìí kó wa wá ọ̀rẹ́ mi ó ń wà àmọ́ wọ́n ní kí wọ́n dá mi sí báyìí ara mi àdàpọ̀ jíwọ̀ ẹ̀ padà. ojú onífọ̀ ìfọ̀ ọtún ojú lédìgbò èdìgbò fàyà bí aṣọ òwà dọ́rẹ́gọ̀ òwà ń jùdì. Arámìdé ṣé gbogbo ìlú nìwọ fẹ́ bàjẹ́? Ee, kó má jẹ́ kí wàá yìí èmi máa sọ tèmi fún abẹ́tà kò jẹ́ǹjò. iṣẹ́ bí mo wòye ebi wọn pẹ́ ṣe mí tì lórí ọ̀rọ̀ ayé mi èmi àwa gbẹ́sẹ̀ mi láti lè máa kiri kó tí wà lọ́wọ́. ṣáà yìí bí ẹ̀ pa tara ẹ̀ náà wà ń bẹ̀rẹ̀ sí tí ara nílò máa ń jẹ kókó tí mo bá sọ tí wà láì balẹ̀ ìwọ̀n ẹ̀rẹ̀ kò yẹ kí n wà lọ. fẹ́ kó fi ara balẹ̀ kó gbọ́ dáadáa. Báyìí, látìgbà tí mi àti ẹ̀sìn fẹ́ra wa, tí o lè ẹ́ wà sọ ọjọ́ kan tó máa ń lọ ṣètò ìwọ́n tí mo ṣe fẹ́ ọjọ́ never had a single thank you from you. Uh, Harry, can I use one more? I'm better, so I'm not from the excuse. Tu bá kọ̀ǹtínú bó ṣe ń ṣe tó kọ̀ǹtínú bó ṣe ń ah, ṣe you can change Yes, ma change it because a common thinking can never come out from you. Thinking lásán lè bẹ̀rẹ̀ lẹ́yìn. Má sọkún, wọ́n kún ọmọ bá sọ̀rọ̀, wọ́n tó bá kọ̀ǹtínú bó ṣe ń ṣe. You can change it. And listen, ṣorí lè kẹ́ padà sílé, padà síta, ẹ̀kọ́ padà sílé.

orí bàbá aláwọ̀ tó ṣògbè kìá fún ẹ ta ló sọ fún ẹ wípé àjànàkú tèmi ìwọ lè pè ó ìwọ ọmọ wípé àjànàkú lèmi ni ó ṣèwọ sani. ṣúwọ̀ mọ̀ ni ṣúwọ̀ mọ̀ ni wájú ònìyàn òtítí ó ṣojú lé méjì. àjọ tó bá gbójú bóyá aṣojú lé mẹ́ta. bẹ́ẹ̀ni sori mo wá kí ẹ lọ ni o oṣù ká tó oṣù sórí mo fẹ́ gbé ẹgbẹ́ lórí. láà oṣù ká yẹn kò dá padà tí o bá gbé ẹ̀wù yẹn sórí ó máa wù ẹ́ lọ́rùn pa. kí ni kò ló fẹ́ ṣe gangan náà. mi àbídé èmi ni wọ́n ń bèrè pé kí ni mo fẹ́ ṣe. kí ni kò tó fẹ́ ṣe fún mi. èmi àkọ́ ń gbẹ́nu wa. o gbọ́ mi létí. bẹ́ẹ̀ni mo wá fi ẹ̀wù yẹn lọ rẹ̀ tí o bá jáwọ́ wá jẹ́sẹ̀ fún You okay? Maybe. so kò sọ̀rọ̀ yín báyìí. àtọ́ ààrẹ in fact gan tó bá yẹ pé ẹ tètè dé mi ẹ máa bá àwọn tó kù mi wọ́n ṣe lọ sọ́jà àti ẹ̀mí bídèmí àti ọmọlàdé. bí òrọ́kùnrin ni pé ìwé ló máa wà bí nǹkan kò sí lọ́dọ̀ wa. kò sí any of your friends tó tún lè lọ́gbọ́n. ẹ̀bọ̀ uncle Gbéminíyì èmi ò bá ní pé kẹ́ lọ wò lọ́dọ̀ mọ́ mi because àtijọ́ tèmi ti mọ ara mi dé kó rírì rí báyìí rí. èmi náà rò pé akin sọ́dọ̀ àwọn parents but you know nígbà tí ń de pé ọlọ́run báwọn òbí ọmọ pé àwọn ọmọ kankan wọn ò ní take easy pẹ̀lú wọn á rò pé nǹkan tó tó le kan ni ọ̀dà mi kò tó jẹ̀jọ́ ọlọ́pàá mo kò yẹn bá ti mú bọ́ sí mo ní pé kí n ní sọ̀nà forty hours káwọn tó lè declare mi sí. ṣé o tó yẹn ni. náà máa jẹ́ ká rí lágbára lọ́hùn ó yé mi lẹ́nu. in case tẹ bá gbúdọ̀ ẹsẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ mi lọ. bí a ṣe lọ wò ó bẹ̀ ọ̀rẹ́. the office and prepare a portable. Go to go to Okay. Yeah, I can forward this. And um, and please advert for contractor. Can be with full capital so. I'm for you so. ah ah ẹ ṣe bí pé ojú yóò tẹ̀ sí bẹ̀rẹ̀ rárá. ọ̀gá táwọn kò bá appreciate yín àwọn yín ah. àwọn wo ni wọ́n máa ń jẹ́ appreciate. ọ̀gá ẹ má worry náà ṣe máa sọ pé ẹ̀yin kò láìkì mi ẹ̀ gbádùn mi ṣe fi gbogbo ara mi sọ fún yín ni. fara sọ fún mi. wọ́n tún sọ ara sọ tipẹ́tipẹ́ náà ọ̀gá. rántí. ọ̀gá ṣe wá ń bínú sí mi ni. Get down from this car this minute. Ọ̀gá má bínú sí mi. Before the count One. Ọ̀gá má bínú sí mi. Get out! burek ṣé burek mo gbé ọ. Yeah, who's that coming? báwo ni àná. sẹ́kítírì ló fún mi lẹ́tà yìí nísìnyí. lẹ́tà orúkọ ta ló wà lára lẹ́tà. orúkọ mi ló wà bẹ́ẹ̀. ok yeah. kí ni lẹ́tà yẹn ṣe pẹ̀lú mi. sáàkì lẹ́tà ni sá. sáàkì lẹ́tà. i'm sorry ṣebí chairman ló sign am. chairman ló sign am. so there's nothing i can do once the chairman actually make a decision i cannot change it you know i'm really sorry ṣé ẹ má ṣe ẹ fún mi kò síbi tí mo máa ń lọ. see i'll just tell you this straight gbogbo bó ṣe máa ń ṣe ní ọ́fíìsì tí máa ń bẹ̀ sọ̀rọ̀ pé ah, kí ló tún ṣe yìí kò dáa ó kì í gbọ́ngbà yẹn ṣé o mọ̀ pé ó ti pẹ́ tí ọmọdé ẹ̀ ti ń tọ̀ pínpín ọ̀rọ̀ ó wá di tọ́sìn ó bólú rẹ̀ pàdé ó wá tẹ́wọ́ pẹ́ wọ́n tẹ́wọ́ pẹ́ kí ló fẹ́ kí n ṣe sí gbogbo bó ṣe máa ń sọ́fíìsì ó máa late a lot of times ó máa gbẹ pé ah torí nǹkan tó ń ṣe yìí kò dáa ọ̀gá ò láì nǹkan tó ṣe yìí a lot of times wàá kàn wọ n'ọ́fíìsì wàá kàn wọ wash kan tó máa ṣí gbogbo àyálẹ̀ tó máa gbogbo kíní who are you seducing no me no see it is not in my jurisdiction to change the decision by the chairman ko possible you just have to take your faith and just go i, I wish all the best on that. ó ṣe bẹ́ẹ̀ jíyẹn ẹ̀yin náà lè máa yẹ pẹ̀lẹ́ lè bá mi bá chairman sọ̀rọ̀ ẹ jù ẹ má ṣe yẹ fún mi jíyẹn jíyẹn ẹ má ṣe yẹ fún mi náà ẹ jù ọ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ sí ọlọ́run àṣẹ tó dà just go home hmm. and fast. kí ló fi máa ṣe é lé o ti fi tí mo máa ń lọ nàìjíríà. torí jọ tó yọ lọ ká ní mo lè ṣe nǹkan kan sí ni màá ṣe nǹkan sí but i can't jọ you can just go i i am very very busy i need to submit this file before noon. gm ejo now. you are disturbing me now. ah uh, how you come and get this lady out of this place. gm i'm busy. gm. me too, you know. You can understand. You can probably do one. You wà ní mímíta ìyá, ọkọ̀ ti change. Tí bá pè tí mo lọ sọ bísí bísí bísí mo pé padà ti sú mi. Mi ò understand ẹ̀ wọ́n rárá. Ṣé wàá tẹ̀ jáde? Báwo ni ṣé tí wọ́n bẹ̀rẹ̀ nǹkan ọ̀rọ̀ ìṣòro? sing Ushinde lelewa. send it in the right of it. Bóyá ó bízì mú. Ṣùgbọ́n táwọn ní màá wá tó gbé ọkùnrin ọkọ̀ máa àwọn máa ké kárí rẹ̀ bóyá ibi iṣẹ́ bóyá pẹ́lú ọ̀pọ̀ fún ibi iṣẹ́ ọ̀sán tí ó lè ní space. So try go fún yẹn gbọ́n. Tí ìjọba kò ṣe gbọ́kàn gbàgbé rárá, ó máa ń dìbò ẹ̀ nílá ni. Ṣé chill now? Huh? mi ìbàlẹ̀ wa jọ báwo ni? Ṣé bọ̀dà gbọ́n ní ìdílé Wọ́n wá síbí báyìí lẹ́jọ́ kò tẹ́tẹ́ rẹ̀. Irú ìjókòó wo lẹ́jọ́ yìí? Tẹ́lẹ̀ mo bá àrọ̀ ara mi dé àjọ ń wa àjọ ń wa lórí ìjókòó báwo lè ń sọ̀rọ̀ báyìí àjọ ń wa. bọ ìwọ jáde látara nìkan. ẹ ẹ jáde tí mo jáde lọ yẹn eré ni mo ṣe lọ kò ń ṣe pé mo wà káàkiri ni. ibo la mọ̀ tàbí ọkọ̀ gbogbo wa ti lọ làwọn parents ogun bí tó àmọ̀ mọ́ láti lọ tábà kò ṣe kàkọ́ fọ́ sí gbogbo tí ká máa rìn kiri àbí bá ti yàn ọ́ understand. wọ́n sọ̀rọ̀ báyìí ó mọ̀ pé nǹkan tó bá sọnù ìwákìwà náà nìyẹn máa wà gbogbo ibi tá a bá mọ̀ palẹ̀ wá dé ẹ jẹ́ ká wá because ọkọ tèmi ò balẹ̀ o. ẹ wò ká tó mọ owó àwọn tí ò sọnù ẹ ká ọkọ délé mọ ká ẹ tẹ kókó kan fún mi wà lẹbi kò sí. ẹ ó yẹ jàmọ ló yìí. àti bọ ara wà ní ìnákìsí eh, ká lórí wọn abájáde lè kàn yìí àwọn wọn ti tẹ dùtẹ pé a máa lọ police station ṣé àwọn ibi tá a máa wà bí. ó yẹ kí a máa lọ. òun èlò bá mi ni. kó mi ò balẹ̀ ni. àpẹnu mìíràn dẹjà àlàkalẹ̀ bẹ́ẹ̀ tó ṣùgbọ́n rí bẹ́ẹ̀ jẹ́ lọ́ba sọlọ́mì àyè omi bí tọ̀kọ̀ bá sọ lọ́dọ̀ àyè odò àpẹnu mìíràn bá ẹyẹ ẹlẹgbẹ́ mi o inú mi ò dùn mo dẹ̀ fẹ́ tọrọ kankan lọ́wọ́ yín. kíni kan náà. nítorí pé ipò tó bí mi wà kò tẹ́ mi lọ́rùn rárá ojú ìyá mi ti fọ́ mo dẹ̀ fẹ́ kó là kó lè ráyè tọ́jú mi dáadáa. ẹ tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn ó ti ṣeé ṣe ṣùgbọ́n kan tó wà bẹ́ẹ̀ ni pé ọjọ́ kíjọ́ tí ìyá náà bá gbìyànjú láti ṣe ọjọ́ ẹ̀bùn fún ẹ ọjọ́ náà ló máa jáde láyọ̀ ṣó faramọ́ mo faramọ́ ó faramọ́ mo ti ṣàkíyèsí ẹ látàárọ̀ pé gbogbo ohun tá à ń ṣe níbí báyìí kò sẹ́mi ẹ níbẹ̀ ohun tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi. olórí ẹ̀yin ẹlẹgbẹ́ mi o oh. ọ̀rọ̀ lórí ọkọ̀ àfẹ́sọ́nà gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ kó di ọgọ́ta ọdún kó tó lówó lọ́wọ́. ẹ kí ló fẹ́ ká ṣe sí i. olórí mo fẹ́ kí ọkọ mi kó là kó lówó lọ́wọ́ kó jẹ́yàn pàtàkì nínú. gẹ́gẹ́ bó ti ṣe mọ̀ wípé ó ti lẹ́yìn ọgọ́ta ọdún ọkọ̀ ẹ tó là kò sẹ́ni tún máa retí kọ látòdì ọ̀run mọ́ nìyẹn nǹkan tí a lè ṣe sí wípé àfi ká gba ká dà láti ká gbélé lọ́wọ́ ó sì lè lówó lọ́wọ́ tó fara mọ́ tí n bá ti lè gbà kẹgbẹ́ àìsàn fún ọkọ ti tèmi ah, mo ti ṣetán láti gbà láti gbà sí kìtì. ẹ mo fẹ́ bẹ́ẹ̀ ẹ tó bá ti fẹ́ bẹ́ẹ̀ kò sí wàhálà ni àmọ́ kínní kan ni o ìjọ́kíjọ́ tí ọkọ rẹ bá tún tó bá dùn mọ́ yín o gbọ́dọ̀ sọ mí ìmúre hàn yẹ kó dàbẹ ní kó dàgbẹ sí ọ lára ni jọ́kíjọ́ tó bá lè fi ẹ̀mí ìmoore hàn ọdún náà ní ọkọ rẹ̀ yóò kásẹ̀ yóò dàpẹ́lẹ̀ fáyé mi. mo ti gbọ́. bẹ́ẹ̀ni o òun ló ti gbọ́ yẹn o ìjọ́kíjọ́ tó bá fẹsẹ̀ méjì fi kúnlẹ̀ fọ́kọ ẹ̀ á ìjọ yìí yóò ráyé mọ́ o ṣokọ́ bẹ́ẹ̀. aṣẹ́ ti kún. bẹ́ẹ̀ni aṣẹ́ tẹ̀ ti kún ó ti kún nù o aṣẹ́ kún. báwo ni mo ti béèrè sí wò ó àwọn rí báyìí lọ́bìnrin wà kan bẹ̀ ẹ ó gbọ́dọ̀ wọ́n ọmọ ni o. ọ̀bá ilé wa rí ó léwu torí ìhò kan tẹ́lẹ́gbára rẹ gbẹ́dọ́ rírun ó sì gbọ́dọ̀ rí torọ́ mọ̀ gangan lọ́rọ̀ ajé rẹ̀ òun lọ́rọ̀ ajé tó fi ń lọ́rọ̀ tó fi ń lówó bọ́ọ̀ bá ti wá wá rí ó rí gbẹ̀wú lẹ́lẹ̀ báyìí ó sì máa kà owó. láti bẹ̀rẹ̀ nílé yín ọgọ́ta ọdún lẹ́tọ̀ọ́ lọ́rọ̀ àti ìbẹ̀rẹ̀ ọdún kan yín tẹ́ẹ̀dọ́gọ́ta òṣìlẹ̀ ìlú ọmọ yìí gangan lójọ́rọ̀ ajé rẹ fún ọ tó gbé kádàrá rẹ tó gbé fún ọ. ni wọ́n fi ń dágbin lọ fi ń tó fi ń lu bá ọ̀bá wa ilé wa rí ọjọ́ tánu. wo ọgbọ́dọ̀ bọ́mọ náà àwárí báyìí lóbìnrin wà fún ọbẹ̀ bá ọ̀bá ilé rí. Ah! ẹ̀hìn àwọn ọba arúmọlẹ̀ mú fún ọ rí ifá ó sì jẹ́ kó o rí pẹ̀lú kò jù bá ń lọ. ọjà gbèsè àyọ̀bá ṣe wá lọ́wọ́ because ó lè jù rárá mú àpè Káwọn bẹ́ẹ̀ sí lílà náà ṣe wá wò. Ẹ̀fọ́ ààrẹ ààrẹ náà ló jẹ́ ká wá síbí báyìí. Ẹ kẹ́ máa wo àwa mẹ́tẹ̀ẹ̀ta làbá wá síbí báyìí o ọmọlọ́dé náà wà náà ló tún pè mí sí pé òun tún fẹ́ lọ wo lọ́dọ̀ rẹ̀ wa kan. so mo ṣe pé bóyá èèyàn rẹ ràn owó rẹ sí. àbí lọ́wọ́ ti rẹ̀ wá. ẹ wò ọkọ èmi fẹ́ ká ṣe sórí o because bẹ́ẹ̀ ṣe mi lọ sókè tẹ̀ mi lọ sílẹ̀ yìí kò wọ́ ọ̀tẹ̀ lágbára ẹ̀ náà mímọ̀ pàmàrè kò lè sọnù. ọkọ abẹ́yìn ò ní bá ni. Mm-hmm. And it's just that tí ní bàbá mi sọ tí ò bá mi bẹ sọ tí ò bẹ ọ̀rẹ́ lọ sọ. Àpàrọ̀ lọ́wọ́ máa rí èmi fẹ́ kẹ́ ṣe sùúrù o. A ti fẹ́ máa lọ́tì wá. fresh target has been marked out already. Àǹtí mi. ká fi ṣe náà ni. ẹ̀wọ̀n ti ẹ̀wà wọn kì í fún mi ṣàlàyé mo fẹ́ kí bá mi ṣe ń pàpà ṣẹlẹ̀ mi àti aráàlú a ní little misunderstanding gbogbo ẹ̀ náà ni bó ṣe máa ń bínú tó máa ń bínú tó máa ń bínú ṣe àdètè sọ́lá ní báyìí ìgbà tó máa di arọ́tò kejì ló fi gbogbo ẹ̀ tó fi wá sí ọdún yìí sọmọ́mù ẹ̀ kọ́ máa mi kí bá mi sọ fún pé kó má fi fún títara ẹ̀ náà nìkan tí mo bá sọ so ẹjọ́ máa bá mi jáde tí wọ́n rà. arábìdé má fi àwàdà ṣe yẹn lọ arábìdé ìjọ òun ti fojú kàgbẹ́ á ti tó two weeks tí mo ti rí ṣé bọ́dọ̀ ẹ ló wà ilé ọkọ ọmọ lọmọ ń gbé èyí èmi tí bíi ti báwo. ṣé ọ̀rọ̀ lọmọkùnrin yìí sọ níwò àti mi yẹn dúró ẹ̀yin náà látàárọ̀ lẹ ti débi o àtàárọ̀ lẹ ti débi o ṣé o ṣe kọ́dọ̀ yìí ló wà tẹ́ wá ń dọ́gbọ́n fún mi báyìí. arábìdí àwà lọ́dọ̀ mi láti ẹ̀kọ́ tí mo ti dé mi ti ní mú òkè ètè òkè kí n ti fi gbé létí pé ọmọ ìwà lọ́dọ̀ mi o lókè kí mi rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. ṣàbí ọ̀rọ̀ bó ṣe máa ń bínú tó máa ń bínú ní àti ní àmọ́ mi pé ọ̀dọ̀ mi ló wà fat àwọn ọ̀rẹ́ tí wọn tó sùn kò sí ìyàwó ọ̀nà ìṣòro sí wọn pé ṣọ́ ọ̀dọ̀ wọn náà láwọn orí ọmọ tí ó bá sí ọ̀nà rẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ ohun máa tún ṣé bí mo ti sọ fún wọn kan I have told you severally. Mo ní wípé kò dé ìkẹ́ yìí sí. Mo ti sọ owó ọmọ tó jẹ́ fún ẹ. Ó dẹ̀ ti sọ pé okay there is no problem. Mo ní alálùbáríkà lọ́mọdé yìí. Àmọ́ bọ̀ tí kan wà bẹ́ẹ̀ o. Mo dẹ̀ ṣàlàyé bọ̀ ti yẹn fún ẹ. Kí ló dé tí wọ́n náà tún wá ṣe báyìí tó bá ti ẹ̀rọ títí ẹ̀? Wọ́n wo ti condition tó wà wá wo tọmọ tó wọn tọmọ ti yẹ tó wà ní òkú ẹ̀. Ó tún wá ba ìjàdé tó tún wá kò lé. Ó tún wá kò lé òsán tó ní láti jẹ tàṣẹ àti jẹ́ta lè náwá gbọ́mọ sọ́dọ̀ bíbí báyìí. Ìjọ ṣé o ti wá dọ́dọ̀ gbogbo àwọn ọ̀rẹ́? Hmm? Mami, ẹ má rẹ̀, a jẹ́ pé ìrìn mi tán. Màá máa tún wo àwọn ọ̀dọ́ rẹ̀ ní ìtàfẹ́ gbogbo ìyọrí sí tó lè tó lè bínú. Ó da kò burú ìwọ ṣì máa wá èmi náà wá lọ sọ́dọ̀ àwọn bàbá ẹ̀ gbogbo àwọn ẹbí bàbá ẹ̀ pátápátá ó ṣeé ṣe kó jẹ́ pé bẹ́ẹ̀ lò lọ́wọ́ náà mo rí ọmọ tó jẹ́ èmi á wá lọ síbẹ̀ ìwọ náà ṣì máa wá lọ́dọ̀ títí. Léèní náà la gbọ́dọ̀ dọ́lé ẹbí bàbá ẹ̀ a dì gbọ́dọ̀ wá rí ni lágbára ọlọ́run aláàṣẹ ní rírí. èyí wọn ni ga báyìí o. kò mi ìyá ẹ̀ jẹ́lọ́mọ jẹ́lọ́mọ ọ̀la ni o jẹ́lọ́mọ ọ̀la ni abúnibúni ọmọ kò mi ìyá kò sọ pé mi ìyá pé bàbá yìí o báyìí báyìí báyìí o ọmọ ọmọ ọmọ ọmọ yín tó jọ níbi orí. lágbára ọlọ́run ọmọ tẹ̀ mí ò ní sọ́ọ̀mù so tí ẹ bá dẹ̀ gbúrú ẹ mà ẹ bá mi sọ fún pé tó bá ń bínú pé mo ní kó jọ kó má bínú. Ah, mi ò mọ̀ pé nǹkan tó máa le tó báyìí ni kò sí nǹkan tá à ń fa náà. èmi kúkú mọ̀ pé kò lè sọ ó lè jọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ ló bínú lọ something bọ̀tọ́ lọ́wọ́n aṣínirí lágbára ọlọ́run. lágbára ọlọ́run ọmọ wa ò ní sọ sórí kò ní di ilé ìbànújẹ́. ó ṣègbà ó dàbọ̀ o. ó dàbọ̀ o. mo dáàbò báyìí mo dẹ̀ páàkì ni mo bọ́lẹ̀ ibi tí mo fi wọlé. o gbọ́ mọ́tò síbi. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí abẹ́rẹ́. ẹ wò má ẹ wò má ṣe rí bí mo ṣe ń bọ̀ yẹn mo páàkì wọlé síbi ẹ jẹ́ ìfihàn bí mo ṣe ń bọ̀. red cam yẹn ni mo gbé mo ń dàgbọ̀ mọ̀ báyìí mo tẹ mo pa náà mo pa ac mo pa rédíò mo dẹ̀ bọ́lẹ̀ mo dẹ̀ gba báyìí báyìí títí títí títí mo lọ báyìí mo lọ báyìí. mo fọwọ́ ayé lẹ́kọ̀ọ́ yẹn mà mo mi mi ṣe rí ìdààmú páàkì sí mi kí n ṣàlẹ̀ kí mọ́tò tó ń gbé bí rẹ̀ náà mi ṣàlẹ̀ bá pa ọ́. ọ̀rọ̀ náà là ń wò ó. ó ti ń jọ wèrè lójú ti tèmi ẹ jọ máa ṣe ẹ bá ń pa wọn lára lánàá ṣẹṣọ bóyá àwọn ló gbé àbáwọn. ó kò sẹ́ni tó tó mọ́tò kò sẹ́ni tó ń jí mọ́tò gbé ládùúgbò ó dẹ̀ ṣọ́ọ̀pù gbé mọ́tò débi. kò sí káṣù mi. wo torí Ọlọ́run ọmọ là ń wá má gbé ọ̀rọ̀ tó ní mọ́tò má gbé bá wa ń bíbá ìṣó ti yé ẹ. mọ́mí mọ́mí ẹ̀wọ̀ mi ní ní ìparọ́ mi náà wọ́n mọ̀ ìyàwó mi lẹ́ńtà wáyé mọ́tò tí mo gbé bílọ̀ ni mo tún wáyé red cam nìyẹn ni mo gbé ní ìparọ́ kí rẹ̀. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ mà mọ́tò yẹn báyìí mo ń bọ̀ mo ń bọ̀ Meu! Yeah! Bad play. Eh, eh, ó ti yé mi. ṣe dáadáa fún wa ẹ tábìlì ọkọ ẹ ti fẹ́ ya wèrè ta ló ń bá mọ́tò bí ìgbà tó ń wá bẹ́rẹ́ àti ẹ ṣe ọ̀pọ̀ gbé mọ́tò àṣà. ọmọkùnrin sì nìyí gbé mọ́tò kì í ṣe lọ́dún kan náà. Ah, o lè ránú ẹwọ lọ́jọ́ o kọ́kọ́ jalè lákòókò mi o kọ́kọ́ gbé kọ̀ọ̀kan ni kọ́kọ́ ló fẹ́ sọ ní ìrìn. báwo ni mọ́tò ṣe máa dìsàbí àti òní ní mọ́tò. gbogbo ẹgbẹ́ gbogbo ẹnu ẹ sọ̀rọ̀ ìwọ lóko ló dá gbogbo eléyìí lẹ̀ ẹ wá gbọ́ ó ń bọ̀ ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o àwa wá gbọ́dọ̀ fi iná sínú sórí òrùlé sùn léèlì báyìí báyìí tábà fẹ́ ya ọ̀dájú àbíyáwó aláàbí ní gbọ́dọ̀ fi iná sọ̀rọ̀. ó ti tó gẹ́lẹ́. àti mi ti tó lọ kótó. àwọn gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀ tiẹ̀ bá mi yára ah. a báwo ni wọ́n ṣe máa gbé mọ́tò gbé mi níyì lọ. àwa táwa nulẹ̀ àwa làwa máa tún lójú níta táwa fẹ́rẹ́ ni tó kó má tiẹ̀ jẹ́ wípé bóyá kò gbọ́n tó wà bóyá ó ṣàwọn ni anything can happen but ẹ jẹ́ ká tiẹ̀ wò kan tó wà sórí tó máa ṣẹlẹ̀ right now ni pé wàá wọ inú ilé yẹn lọ aṣọ ẹ ẹrù ẹ èyí tó kéré èyí tó pọ̀ wá lọ́pọ̀ because olè wa kó bá ní ṣé ká òun ẹjọ́ kọ́kọ́ lọ́mọ yàwó lè mí gan jẹ́ ká àjàmbá ní kọ̀tọ́ àìtó fún ẹ. olóògbé ṣe wá ládàá ọ̀dájú àbí ọmọ. ó yá dìde ṣe ọkọ wọn ti ti bá kú ẹbí ni sọ pé wíwà nù pé ti bá kú ẹ sí màá wẹ̀ dáàbò kó kọ́kọ́ ó yá ìdí ẹgbẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ ìjọ. Hello, Bimini. Why are you sound like this? I don't like the way you sound. Kilo ló now? You see, I don't like the way you are thinking. Ṣorí mo ń ronú yẹn kó wá òkè. Mo dẹ̀ fẹ́ kó mọ nǹkan kan. Ṣorí tó continue láti máa ronú bó ṣe ń ro yẹn. Ìrònú máa ń ba nǹkan jẹ́ gan-an. Tó bá ti wá ba nǹkan yẹn jẹ́ tán, there's no way láti tún nǹkan yẹn ṣe padà. So it's better for you to control yourself. So stop thinking. Gbémi níyì ṣorí nǹkan kan tí mi fẹ́ kó mọ̀ ni pé lẹ́yìn bad good ló kù. Eh, mo mo understand ẹ mo understand ẹ but you calm down ṣorí tí nǹkan bá wà ń ṣẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà wọ́n ní tí ẹrù bá kan òkè tó bá tún kanlẹ̀ ó máa tún níbi tá a máa gbé gbà of course so we have to going out for this so to solve this problem. so and I believe that pé. Eh, tó bá sì jẹ́ pọ́lọ́hún wà kò sí problem má wọ́rì wọ́n fi pé bóyá òkè ń lọ ibì kankan àbí ibo ló wà ibo ló gbé mi níyì okay ó wà ń bẹ̀ yẹn àbí you wait for me uh, I'm coming right away mo ń bọ̀ ń bẹ̀ yẹn sínsìnsìn ṣé ti yẹ all right all right all right thank you thank you thank you kò sí nǹkan tí ń dín kí o lè ṣe. ọ̀rẹ́ rẹ tí mo ní kẹjọ wádà. dáàdi ṣẹ́rí bẹ́ẹ̀ pè mí lẹ́ẹ̀kan yẹn mo try láti pe nọ́mbà ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé nọ́mbà ẹ̀ ò lọ nọ́mbà ẹ̀ ò lọ immediately but later mo padà pe nọ́mbà ẹ̀ ó kàn jẹ́ kó yé mi pé òun ò sí lára pé òun lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá ìyàwó òun pé bíbẹ̀ ló ń wà. kí ló wá kèmí àti iṣu àti tán lérí sínú àwọn ẹ kí n tèmi pẹ̀lú ẹ̀ alẹ́ no ok i mean nǹkan tí mò ń try láti sọ ni pé ìjà tó wà láàrin òun àti ìyàwó ẹ̀ ló ń try láti yanjú so nǹkan tí mò ń sọ nìyẹn sà. wọ́n lọ yanjú ọ̀rọ̀. Ah! ikú o àrùn o. òfò báwo bàbá. wọ́n bá ilé ṣe lásán tó finú fídọ̀ tí wọ́n ní ọ̀sẹ̀ nǹkan tí òun lọ́kàn láti ṣe ikú ni kì í sàrùn. How do we now going to solve this problem? lórí tàbí tá a ti jẹ lélẹ́yìn náà àbíbo. lórí ta. ok ẹ má bínú dáàdi nǹkan tí mo mí ni pé báwo la máa yanjú gbogbo problem tó wọ̀n grand nǹkan tí mò ń sọ nìyẹn sà. àfi ká lọ bẹ̀ bá a bá débẹ̀. Ah! ok ó pé ká máa lọ bíbẹ̀ jókòó. Eh, but kò ṣe okay wọn kàn describe bẹ̀rẹ̀ náà fún mi kò ṣe pé mo mọ the actual place ibẹ̀ bọ̀ máa gẹ̀tẹ̀ ṣá. ẹ jẹ́ ká máa lọ sí. wọ́n sáré wọnú lójú fẹ̀ ọ́ rìn sí fojú rẹ rí. ẹ má bínú pẹ̀lú ìpè tí mo gbogbo yín wá síbí ṣàmọ̀ pé kò lè máa lọ báyìí kí n lè máa wòran báyìí àwọn àgbàlagbà kò wọ́n gbé àgbàlagbà kí wọ́n wà lọ́jà kó lè mú tuntun kówó bàbá mi wọ́n máa ní màá bẹ̀ kó má bínú sí i mo dúpẹ́ olówó ẹ̀ lákọ̀ọ́kọ́ lọ wípé o kú àfaradà mi o kú àfaradà ilé àtọ́ ni o mà ní bàjẹ́ ọ̀rọ̀ o mà ní dojúrò ibi tó ti ń rówó mú tó ń ná fún ọmọ mi ibi o mà ní bàjẹ́ láéláé ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ náà ní bàjẹ́ o ẹ́ Àràmídé níbo ló ti ní tiẹ̀ àbúrò mi tẹ̀ ló burú kò bá nọ́sẹ̀sì ni ìwà pálapàla yìí kò sí lọ́wọ́ ẹ̀ àwọn òní ìwà báyìí nínú ilé títí wa ah níbo ló ti yé wá tó fẹ́ di aláìmoore aláìmọ̀wáhù ọmọ rárá ẹ́ wọn fẹ́ yàwó ló fẹ́ ni mo lọ ti rírú eléyìí nítorí ọlọ́run bàbá mi gbogbo ni màá bẹ̀ kí n bá ọmọ. ọmọ yìí á jù pé máa wá sínú ilé yín àtìgbà àtìgbẹ àbàbà yín ojú ti sọ fún ìlú ṣe bẹ́ẹ̀ ó ti ó ti fi gbogbo nǹkan búra sílẹ̀ àtàkùn lọ́wọ́ mi. àdìjẹ́ àdìbálẹ̀ kúlẹ̀ kan kò jọ lọ. mà kúlẹ̀ kan máa tọrọ àforíjì. ó máa kúlẹ̀ ní o. Yeah. máa dára fún yín. ẹ má bínú o ṣé mo lè sáré rí yín fún ìṣẹ́jú díẹ̀. ẹni dábàá ní pẹ́. kò ní pẹ́ ayọ̀ ni ẹ jọ̀ọ́ báwo lọmọ yìí ṣe jẹ́ sí yín. ọmọ bíbí inú mi. ayọ̀ ló máa já sí ìtìsú ẹ̀ ẹ jọ̀ọ́ ṣé ó lè fún wa ní bí ìṣẹ́jú díẹ̀ kí n kò sáré fi bá yín sọ̀rọ̀. ìdílàkùn bíbélì mọ sọ pé ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ iṣẹ́ náà ègbé sì ni fún ẹni tí a kò fi rán tí ò ń jẹ iṣẹ́ náà hmm, bí ẹ ti ń kọjá lára mi lẹ́ẹ̀kan ni mi sí ọlọ́run bà lé mi pé kí n jíṣẹ́ yìí fún yín. lórí ṣé ọmọ yín lò. ọmọ èmi ọmọ bíbí èmi mo bí. ayọ̀ ni ṣe nígbà tí òògùn ọmọ ẹ bá bẹ̀rẹ̀ sí ní tàn ẹ̀rọ abàrá yìí nítorí ọmọ ológo ni ẹ wo inú yín á dùn ilékílé yìí tí ọmọ yìí bá fi ẹsẹ̀ wọ̀ ajé ti jókòó sínú ilé ọ̀hún gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ti fi hàn ẹ̀mí ọlọ́run wá ní kí n sọ fún wọn pé ìkìlọ̀ rẹ o kí ọmọ yìí tó pé ọmọ ogún ọdún twenty years kí ẹ rí dájú pé ẹ ṣe ìràpadà fún un ẹ gbọ́ mi láìbọ̀ yìí ṣé ò bínú àbẹ́ tí ń bínú ẹ má bínú ah, ẹ má bínú mímì tí ìgbà àkókò yín jù ah, bí ọlọ́run ṣe fi ràn mí nìyẹn hmm. bí kì í sọ fún yín o kí ẹ rí dájú kí ẹ gbìyànjú kí ẹ ṣe ìràpadà fún ọmọ yìí kí àwọn ìpinnu ọlọ́run lórí rẹ̀ kó lè wá sí ìmúṣẹ ẹ rí dájú pé ẹ ṣe o àlàáfíà ni fún mi ẹ ṣeun gan ni ayọ̀ yín ò dálẹ́ o ètì sílẹ̀ ah, ẹ má ṣe yọnu ọ̀fẹ́ ni àwa gbà ọ̀fẹ́ sì ń ga fífún àlàáfíà. mo mà dúpẹ́ sà ẹ ṣé o. onígbàgbọ́ ṣọ́ra. mo dúpẹ́ o. ìṣẹ̀yìn kí ẹ sára. Thank you.